إذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود أعوذ بالله من الشيطان الرجيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الكريم وعلى آله وصحابه wàtàbíyìn wàtàbíyìn bí ìsáni láyé omi dínà máa bá adúpẹ́ fún ọlọ́run alhamdulillah àtọrọ ìkẹ́ ìgẹ̀ fún àná Muhammad sallallahu alayhi wasallam bẹ́ẹ̀ látọrọ gbogbo àwọn ànábí ọlọ́run lẹ́yọ nìkankan lẹ́nu wọn àtọrọ ìyọ́nú ọlọ́run fún àwọn ọmọlẹ́yìn adé Muhammad sallallahu alaihi wasallam lẹ́gbà tọ́lọ́wọ́ bá ti gbé dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ títí tọ́lọ́wọ́ bá yóò jogun ilẹ̀ ayé ti bẹ́m̀bẹ̀ àbẹ̀lọ́wọ́ bá wá náà tán sọ́rọ̀ àtàwátà ń gbọ́ àti gbogbo mùsùlùmí káàkiri láyé ọlọ́run sí wá ní ọmọlẹ́yìn rẹ̀ fún àní Muhammad kọlọ́run jẹ́ ká bá wọlé security báwo ni àwọn ọ̀jọ̀gbọ́n àwọn olùṣèwádìí báwo ni wọ́n ṣe rí a ti fún a ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lé lórí lè ní a tún fẹ́ tẹ̀síwájú a tún ọ̀rọ̀ àwọn tó yí pé wọ́n kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ètò àwùjọ bó làwọn ṣe define security eléyìí láwà pẹnu ẹ̀gún láti wá sọ kí ni àgbọ́yé secret gan nínú Islam gbogbo tí a kà síwájú yìí àyíláfẹ́ fi kún yíre bí àwọn olùwádìí àwọn olùkẹ́kọ̀ọ́ nípa ètò ààbò bí a ṣe rí nìyẹn ìgbàtàwọn ilé ìfẹ́ define rẹ̀ wọ́n ní dáńpé ní amon wàlìjúdù lè yẹ́wò mi almunazam wọ́n ló náà ni ìgbìyànjú ojoojúmọ́ tó wà lórí ètò alladhi yasduru anid dawla tó lè yí pé ó ń wá látọ̀dọ̀ olórí orílẹ̀-èdè àwọn jẹ́ ń ṣe àkóso ìlú àwọn nǹkan tí ìgbìyànjú ojoojúmọ́ tí ń wá ní àtọ̀dọ̀ wọn ọgbọ́ni àwọn ìgbìyànjú ojoojúmọ́ tí ń wá láti ọ̀dọ̀ àwọn tí wọ́n ń darí ìlú tó sì létò ilẹ̀ tó máa àárọ̀ tá a bọ́ sí yìí tó mọ́tán yìí tí ó fi dọ̀la tí ó wá fi dilẹ̀ ẹ̀sú tí è dárọ̀ ọ̀la kí la fẹ́ kó máa ṣẹlẹ̀ ní ìlú kí ni tá a fẹ́ kó máa ṣẹlẹ̀ sílùú àtàwọn tó ń bẹ́ẹ̀ látọ̀dọ̀ àwọn olórí ẹ̀rì ti wàdámi òṣìtọ́tìhà àrọ̀ èsì ìyà láti mú dàgbàsókè bá àwọn ètò kò sé má ní nínú ètò àwùjọ ọgbọ́ni láti lè ní ètò múdàgbàsókè fún ìdàgbàsókè kò ṣe mọ́ ní àwọn ètò kò ṣe mọ́ ní inú ìgbésí ayé ọmọ ẹni inú ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú ìlú tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ń gbé nínú ìlú tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ń gbé ní àwọn abala tí ń bọ̀ yìí hmm. síyàsíyàn ní state ni federal ni local government ni wal iqtisadiyya ètò súnú owó bóò lásẹ́ ń tó ẹ̀rì wal ijtimaiyya ètò àwùjọ bóò lásẹ́ ń tó àkọ́kọ́ abala ni ìníjọba èfí sùn níjọba èfí sùn kò sórun fúnjọba iṣẹ́ ojúmọ́ rẹ̀ rèé tó pé ń tọ́ gbànú ní ìjọba tó bá mojúṣe rẹ̀ tó sì máa jẹ́ ń pè ní masioliya jẹ́gbẹ̀ responsibility tó gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a dé ipò lé ní ọmọ àwọn aráàlú náà sì mọ́ ní ojúkọ́ bẹ̀rẹ̀ kí èèyàn sọ pé mo ń wá ipò báyìí kí èèyàn request pé òun fẹ́ dépò báyìí òun sì ń wá nínú àgbọ́ Islam ìta àgbọ́dọ̀ sọ̀rọ̀ fún ìjọ́ hmm. kan bí n bá ẹnìkan wọ́n bó ní Abdurrahman ó nílẹ̀ Abdurrahman má ṣe máa tọrọ ipò ọgbọ́ni má máa béèrè fún ipò tó gbọ́ bá béèrè fún tó gbọ́ látara kó béèrè fún iná lọ́wọ́ fi bá ò ní rí ṣe ọlọ́ọ̀bọ̀ ò ní ràn ẹ lọ́lé lórí pẹ̀tọ́ bàbá ò béèrè fún àwọn èèyàn náà ní kọ wá ṣe ọlọ́ọ̀bọ̀ ràn ẹ lọ́lé lórí I apply for the post of so so so abẹ́kọ̀ ni bẹ́ẹ̀ni nínú ṣẹ̀ríà Islam ni ma sáfún kódàjọ́ kan abúzar gifari anábi sọ pé ìrẹ́ lágbájá mọ̀ mẹ́lẹ̀ dání lágbájá ìwọ ni ọlọ́dí bíbà imú inú ètò òṣèlú inú ètò òṣèlú ètò súnú owó àkásẹ̀gbè ètò súnú owó ọwọ́ tí ẹni ó dà ọrọ̀ àbò ọrọ̀ àbò kúdóòlà ìwọ̀lọ́mú yìí dání abúzar gifari wá ń wò ọbalọba anábi wo òjíṣẹ́ ọlọ́run ya Rasulullah èmi ń kọ́ o fún mi ní kankan o fún mi ní kankan o ní fún mi ní kankan ní àjára ló jẹ́ mi ló ṣe nǹkan àríwá fọ́ gbà lẹ́yìn báyìí Allahu alayhi wa sallam ya Aba Dharr innaka da'if ìlú Abu Dharr sallallahu alayhi wa sallam ó ní náà ojú ti ní agbélẹ̀ lọ wọ̀nàdáàmà àti ìfi ìkàbámà ha inú lọ́bàdọ́ ìgbèlà kìámà áwùkà mọ́ sọ̀sọ̀lá wúlàlẹ̀ àfẹ́ ń bá mú dání dáadáa ẹ̀rì anábi kí ipò pẹ̀lú oríkì mẹ́ta àmánà gbàdání ní nínú súratù hazard branch 33 verse 72 ẹgbọ́bọ́lọ̀ bá sí ròyìn gbàdání Ọlọ́run lọ́nà inna inna aradna al-amanata ala as-samawati wal-ard ọlọ́láwọ̀ Ọlọ́run a fi ilẹ̀ a fi hàn òkè fàbáyínà àyíyá mìnà ha gbogbo ọkọ̀ láwọn ọgbà wà aṣfàkọ́nà mìnà ẹ̀mú bà wọ́n wà hàmàlà hàlìnsà ọmọ ẹ̀dẹ́ ló gbé ìnáhù kánà wọ̀lú ma ń jàhúlá gbogbo ọmọ ẹ̀dẹ́ jẹ́ alábòsó jẹ́ aláìmọ̀kan abúlábùnú abbas fi àmánà ìhàn ilẹ̀ bí ọlọ́run léèrè pé ìrẹ ọlọ́run kí ní bẹ́m̀bẹ̀ ìrẹ ọlọ́run kí lọ kó síbi tó fẹ́ gbé fún mi yìí gbàdá ní èmi ọlọ́run ni àmánà ní tọba ṣe dá tọba ti ṣe dá ọgbẹ̀sán ọkù tọba ṣe dá tọba ṣe é ṣekúṣe ojíyà ojíyà orí ọlọ́run ò fẹ́ subscription wà ọlọ́run níbẹ̀ ni ọdá mi ò fẹ́ sọ́mà náà ṣe kíní sọ́mà náà kọ́ òkè wọ́n lọ́mọ yẹn gbé kò gbé tó fi jàmbá àmánà torí pé zoluman yahula kana zoluman yahula ó jẹ́ alábòsí ó jẹ́ aláìmọ̀kan ọ̀kan àwọn àfẹ́ẹ̀sì ó ní tí a bá ti lè ṣe nǹkan méjì lára ọmọ ẹ̀dẹ́ ni àyó lè gbé àmánà àkọ́kọ́ tabakọ nímọ̀ tó bá mọ̀ kí ló gbé dání tí è sàlá ìmọ̀kan sí tó sì fi déédé bá tó gbé dání lọ ní tó kó bá àwọn àjọba nù ipò tí a wà wọ́n sàì mọ̀kan sí wọ́n àti fi déédé lùpò múlá ń lọ torí díẹ̀ ó di ọ̀ranyàn ká mọ̀ ìpẹ́ ń ipò àìmọ́ wà tẹ́gbà wá dépò tà láàrin wa kíláàsì fún a congratulate bó bá ti dé bẹ́ẹ̀ tó wọlé congratulation ló kù kódà wọn tó máa ṣe pàtí wọ́n tó ṣe pàtí rẹ̀ wà tó jó bẹ́ẹ̀ ni èyàn ò tí dépò kò tí rí sí ẹ̀yẹ̀ tí ma bọ́yá wọ́n sọ́rọ̀ kókó mẹ́ni bọ́yá yọ́ tẹ́kó mẹ́ni ẹ̀wà ń dùnú kí ló mẹ́fà dùnú náà dán mùsùlùmí ṣáájú wọ́n a máa gbá kẹ́dùn ní àà ah! tó ọlọ́run ẹ̀lọ́ o ọlọ́jọ́ sọ̀kalẹ̀ rẹ̀ o ọlọ́run jẹ́ kó bẹ́bí wa jẹ́ o ò ní dójú tì wá ládùúgbò yìí àwọn tànádà bambí ìlọ wọn àwọn tànádà àti jẹ́ jẹ́ tádà wọ́n ti ìkú wọ́n ìkú àgbúrò wọn mọ́ ẹ̀nà àmọ́ bẹ́ẹ̀ yìí nìsìn bẹ́ẹ̀ ni a máa yọ́rìn ni torí díẹ̀ láti bèèrè pọ̀ ṣùgbọ́n nìkan wá lè bèèrè pé a ń bẹ́ ṣọ́dún yóò so tí ó sì bèèrè pọ̀ qala ja'alni ala khaza'inil ard inni hafidun alim wọ́n ní Yusuf sọ pé àà ètò ìṣúná owó yín tó dojúrú yìí ọgbọ́ni ètò ìṣúná owó yín tẹ́ẹ̀yẹjú tì yìí ẹ fi mí ṣalákòóso ẹ̀ ẹ fi mí ṣalákòóso rẹ̀ ẹ bá mi lẹ́yìn tó pẹ́ ní ìfọ̀kàntán ni mo nímọ̀ ń pẹ́ má sì yẹjú ẹ̀ fún yín mo nímọ̀ ń pẹ́ wọ́n sì yẹjú ẹ̀ ètò ìṣúná ìlú yóò sì dá yóò gbèrú sí i anábìlọ́lá agbọ̀rọ̀ tọrọ pé anábì wá sì ní ká mọ́ tọrọ àríkà tó mẹ́jì ń ní àdísà bọ́mọ́sá ṣáàrí tí a ní sọ pé gbogbo ẹ bá tọrọ ipò tó bá béèrè pé àní fún wọ́n ní ọ̀takora wọn ó sì kíni ọ̀takora wọn àwọn afáà ní ọ̀takora wọn wọ́n ní ọ̀takora wọn ó tafarabalẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ ní pé mùsùlùmí kìí béèrè ipò asìlùnù ṣùgbọ́n tí ó bá wà ń bí kan tí wọ́n ń ṣe yọ́bọ̀yọ́bọ̀ tó sì ní mọ̀ ń pẹ̀ láti ran àyíká rẹ lọ́wọ́ a ní ẹ̀sùn mẹ́yìn ẹ̀sùn kí ni ẹ̀sùn mẹ́yìn àwáyé mọ̀ àti hmm. lè ṣe ìtí YouTube sẹ́nu tó kọ́ fẹ́ fi ìmà tí ń bẹ lọ́dọ̀ ẹ̀ pamá níjọ́ náà sì ó ti yí wọn lọ́wọ́ ó wá bá plan ètò ìṣúná wọn láàrin ọdún mẹ́ẹ̀dógún ọrọ̀ ajé wọ́n sì padà lè pé lè ní tíjọba náà bá ṣe tán ọgbọ́n ni tí ìjọba Nàìjíríà táwà ń bẹ̀yí tán bá ṣe tán a ní àwọn onímímọ̀ nípa ètò owó tí a sì mọ Islam tí a lè bá yín fi sí tí ó sì gúnrégé tí ló sì dáa ju bá ti rò pé yóò dáa lọ ó wà ń bẹ àwọn àfá wa mọ̀ wọ́n tàbáyọ̀ kéta kó mẹ́ tàbáyọ̀ kéta kó mẹ́ tààsì yọ̀rọ̀ pé ẹ̀sìn báyìí ló ń sọ̀rọ̀ tààsì fọ̀rọ̀ ẹ̀sìn tó tààfẹ́lẹ́yàmẹ̀yà sí aláwọn Akbar a nílùú a níta a ní nínú òlú ti dàbá yẹn tí a bá tí wọ́n ń ṣe yọ́bọ̀yọ̀bọ̀ tó sì mọ́ ń pẹ̀ ọgbọ̀dọ̀ gbẹ̀yìn ọgbọ̀dọ̀ sí kíní mọ́jì ó bàjẹ́ tó sọ̀rọ̀ ó dásí ó wà dásí yẹn ni anábi yusuf sí alayhi salam afẹ́ ìwá ń sọ̀rọ̀ lọ àwọn tí wọ́n divine àwọn tó ń sọ̀rọ̀ security lórí ètò ọ̀rọ̀ àwùjọ wọ́n ní bákan náà wọ̀dáfù ayé tàdídín wọ́n ní bákan náà sì ní pé kí ìjọba kó lè mú kúò gbogbo tí bá ti jẹ́ ìdẹ́rùbà gbogbo bá ti ń threaten security náà ló lójoojúmọ́ kí ìjọba lè dápadà sí bíṣẹ́ mọ̀ àwòtà àkọwéfín gbogbo tó bá ní dẹ́rùbà ní ẹ̀rì how ìdìtòrọ́rì bìtílíkà ló ń ṣùtọ̀ tàbí kó tó gbogbo nǹkan tí a pè ní ètò tí ìjọba gbé kalẹ̀ fún ìdàgbàsókè ìlú lórí ètò ìṣèlú ni ètò ìṣúná owó ni ọ̀rọ̀ àwùjọ ni ọ̀rọ̀ àbò ní gbogbo nǹkan tó bá lè kó nira bá ìjọba lè gbọdọ̀ kápẹ́ bí kò sáàyè fún fẹ́mà pé iṣẹ́ ìjọba pọ̀ torí ẹ̀ iná fi fi àṣẹ sí lọ́wọ́ iná ń pè ní sólítọ̀ wọ́n ni ó ní agbára agbára ni a fi lé e lọ púpọ̀ láti wá fagbára léyàn lọ́wọ́ tí ó ní bí ó ṣe lòó wọ́n ní wẹ́lìmìtà amẹ́lì lè ha lè tààrífà wọ́n gbọ́ ẹnikẹ́ni bá lè ronú jinlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtumọ̀ tí àwọn ọ̀jọ̀gbọ́n àwọn olùṣèwádìí tí a fún ọ̀rọ̀ àbò yìí yéjìk wọ́n láti rí pé àná turakis pé ó ń tẹnu mọ́ aláàmìnì dáwòlà lórí àlàáfẹ́ orílẹ̀-èdè hauma yu'rafu bil amli buwatọ́ ni tàbí tó ń pè lédè òní òde òní wọ́n pè ní alámùwátọ́ ni national security national security wọ́n láti pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn definition tí a sọ yìí ló ń tọ́ka sí wọ́n ni wa ma yarju sukani ayi baladin mi ukamihim wa ruasaihim wa mura'ihim an ọmọ orílẹ̀-èdè orílẹ̀ ayé ìlú kọ̀ọ̀kan tí wọ́n ń retí lọ́dọ̀ àwọn olórí wọn tí ń darí wọn pé kí wọ́n ṣe nígbèsí ayé àwọn ẹ̀rì kálùmù àtìní gẹ́gẹ́ bí ará ìlú kí náà kí náà àwọn ìjọba wá bá amma ta'rif al-amn fil islam káwàwó kí ni ìtumọ̀ tí islam fún gbogbo tí wọ́n tàà sọ́lọ ìpátá ní ìlànà àwọn tí wọ́n kọ́ nípa nǹkan tàà ń pè ní ètò ààbò lóṣìíṣìí wọn díẹ̀ lásọ fámbẹ̀ àwa fẹ́ wo kí ni islam kan gbà ní ìlànà ààbò wọ́n ni amal islam gbé islam tẹ́mi àti ẹ̀dá ń jẹ́ فقد عرف الأمن تعريفا جامعا وشاملا wọ́n ní ìgbà tó ń fẹ́ fún a ní túnmà àbò ó fún a ní túnmà tó kún ọgbọ́ni ìtúnmà tó kún ní Islam fún wa tó kú gbogbo báwọn ṣe rí lọ wọ́n ní yàtà náà wà amnal fard wọ́n ló kó sínú ààbò ẹnìkọ̀ọ̀kan ọgbọ́ni individual security olówó lọ jẹ́ ni olówó lọ jẹ́ ni ló nìkan àtòwó ẹ̀ àtòwó àti dúkìá ẹ̀ ẹ̀rì ọkùnrin ni obìnrin ni tálákà ni àgbà ni ọmọdé ni kí kí ààbò yẹn kó wà fún individual dùnìyàwó yíyá àbò ayé ọgbọ́ni àbò olé ayé kó wà fẹ́ ní kọ̀ọ̀kan yẹn ni ìjọba city wọ́kùnràwíyẹ́ àti àbò alìkíámà kò sí mìkan tẹ́lérí yẹ gbogbo àrọ̀ tàǹpàlẹ́ ni ni àbò ayé o àbò ayé temporary ni temporary ni bàbá láàbọ̀ ẹ̀ta àbá láàbọ̀ ọ̀run ọwọ́ ọkẹran Islam yóò garanti ààbò ayé fún ẹ yóò garanti ààbò alìkámọ̀ fún ẹ bá aráàbò láyé àkù bá aráàbò láyé tó kárí ilé kárí oko ààbò yóò dí kámọ̀ kú lọ bá sì láàbò bá bá sì láàbò náà káńdà mọ́ta wà ní òhìlà ìlò ilẹ̀ láàmà kú sí àṣàkú ọkọ̀ bẹ̀ lórí hmm. Allahu Akbar ẹ̀rì pẹ́pẹ́ àpò ti Islam kò dó sáyé o ẹ̀yà fẹ́ ẹ̀sìn ẹjọ́ yáyé òun làbò gidi àbùtáfìlà kó nù ya sàárè àbùtáfìlà kó nù ya Jahannama inú sọ́rọ̀bùnù máa já ó ní anábìsọ̀ tó bá di àlìkíyàmà ọlọ́run ni pé ẹlọ́bá ń kó àwọn ẹrú mi jọ tán bá kẹrù ọlọ́bá jọ tán a ní ẹbá ń wánú àwọn ẹrú mi ta lọ gbádùn jù láyé tó jẹ́ nàmbà 1 amẹ́lẹ́kà náà kọ́kọ́ wọ́n àmú jáde ẹlọ́bá múnú tó rí láyé jù yìí Ebe ń sọ sínú náà Jahannama só ẹ̀sì yóò kún bẹ́ di, wá dí pé yọ́ sílẹ̀ rẹ̀ àbílẹ̀ rẹ̀ pé aláàsọ́ bá ti ka sarrafi duniya jọ gbádùn láyé a ní mi, ó ní gbogbo ògbésí ayé mi ìyá méjẹ́ gbádùn láyé so, iná ajá náà mọ̀ ó ti yọ gbogbo gbádùn ó kó gbogbo ilé ayé rẹ̀ lọ ẹni ó gbádùn ẹbẹ́ntọ́ ní pẹ̀jú láyé ẹbá ń fún náà sínú àlìjẹ́rẹ̀ kan wáyé kó mẹ́ obìnrin náà lè pè mi gbádùn ni àbígbé gbogbo ilé ayé mi mi ò jìyà rí mi ò jìyà so aljanna Allahu Akbar torí díẹ̀ ààbò táwà ń bá yín sọ̀rọ̀ rẹ̀ ààbò ayé àbọ̀run ìtàwọn yí ń bá yín sọ̀rọ̀ rẹ̀ ààbò ayé nìkan ni yọ́lọ́n a ń tọrọ ààbò ayé a ń tọrọ ààbò ọ̀run àmín ààbò nìkan kọ́ a ń fẹ́ àbò ọ̀run náà musa ìsẹ́ fún wa musa ìsẹ́ fún wa musa ìsẹ́ fún wa subhanaka allahumma bi hamdika ashhadu an la